so ìsìn tí mo dé ni nọ́ọ̀sì sọ fún mi pé ẹ̀dùn akọ fọ́kàn yín lábẹ́rẹ́. mi ò gbà ó ọlọ́run ní pé kí n wà bí ó ti gba ṣòkòtò nídìí ọkàn mi díẹ̀ ló kù kó máa gbé kinní ẹ̀dùn báyìí ó tiẹ̀ ti fẹ́ gbé sẹ́nu kó máa fi kọrin. sinimá titun kí lóbìnrin fẹ́. ẹ̀yin obìnrin náà la ó bi léèrè ẹ̀gbọ́n kí lẹ fẹ́. obìnrin tó lọ́kọ tó ń tọ́jú ẹ̀ tó ń ṣe gbogbo tó fẹ́. síyàwó ló tún kú kinní kan. ikú ọ̀rọ̀ àtìlẹ́yìn àtẹ́jọ ni a máa open account joint account mọ́ mí nù màá mọ nǹkan tó fẹ́ fowó ṣe ìwọ náà máa mọ nǹkan tí máa fẹ́ fowó ṣe. Hmm. adébáyọ̀ máa ṣàgbèrè o tó bá ṣàgbèrè mi náà máa ṣe o. ó yá obìnrin yẹn sọ tó kù rẹ fẹ́. ìyàwó tá a fẹ́ lóṣù àgà tó fi yan mọ́ láwọn ìṣòro àtàwọn ẹrẹ ìyàwó òní wàhálà tó ń ṣọ́kọ káàkiri. èmi náà ráìvà mi ò gbọ́dọ̀ ní ráìvà. ẹjọba gbọkọ mi síta adébáyọ̀ ṣẹ̀ dájú. adébáyọ̀ wo ló dáìbì. madam èmi mo dúró ìwọlé so ẹ̀mí pé mọ́tò mi lẹ torí ẹ̀ wọlé. ẹ pẹ̀lẹ́ mà. ó lè ó lè olójú kòkòrò. surprise láti èkó síbàdàn. nígbà tí company send me sí ẹ mo rí ibẹ̀ ni mo ti mọ address hotel tó máa gbà fún yín. oh my goodness. sinimá ti tún kìlọ̀ bìrì fẹ́. àgbàdo sensational movie written and produced by Victoria Kọ́láwọlé directed by Muideen S. starring Fẹ́mi Adébáyọ̀ Ọláníyà Fọjá Sanyẹri Victoria Kọ́láwọlé Madam Sajẹ Olwell Adémọ́lá. aṣọra mi dòdì mọ lọ́wọ́. Sọtayọ Sọbọlá Rotimi Salawu Ọsùn Gbadebo Dókèjì kan Omi Awalẹwa Ahmed Yusuf zoo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun kí lóbìnrin fashion park movie ní suspense inú ẹ̀jẹ̀ ayáta àti gbẹ̀jáde ẹ̀ tètè lọ́rọ̀ àti yín báyìí o. obìnrin tó bá fẹ́ lálùbáríkà bí òun àtọkọ ẹ bá jọ ń gba gbólóhùn sọ fúnra wọn pé ó fẹ́ ṣe bí ìjà òun obìnrin ọgbọ́dọ̀ ọgbọ́tọkùnrin mọ́lẹ̀ àwọn mímọ̀ ló jẹ́ àmọ̀ mi ò ní wà lójú àná. láti last two weeks tí mo ti send DMC sí lórí instagram kò tiẹ̀ reply kò respond kò ṣe nǹkankan very proud nǹkan tó ti tó ní gan tó jọ lójú ṣé ó ní ó ní nǹkan tó rẹ̀ mi ọ̀pẹ ni bestie mi ibi tọ́pẹ́ wà báyìí eléyìí màmá tọ̀ lẹ́yìn ni léèkẹ́ gbogbo nǹkan tó wọ̀ náà mo kàn láìkì ẹ̀ ní pé tí mo bá tẹ̀ bá rí ilé ìṣọ́ rẹ̀ at least wọ́n á rí irú eléyìí mọ́yàn wọn àfojú dáadáa wò yàn àdẹ̀nsẹ̀ ní mẹ́sẹ̀gì i like your hair i like your kini kan my name gbogbo introduction tí mo ṣe fún kùtì kùtì respond ah hmm. wo get out. Hmm. Eh, eh. Talele, this is beautiful. She looks so beautiful. Ah ah. O combination aṣọ yẹn lásán. Ó pé látorí délẹ̀ ni. Wow girl yìí mọ color combination hey báàgì ẹ̀ fine o ah definitely designer ló máa jẹ́ jẹ́ n ti click on her picture. ah ah eh Bisola Bisola eh so Bisola tẹ̀ ni I don't know Bisola ti wá búra o. Ah, ó ti pupa gan-an abájọ tí mo fi tètè dá mọ̀ ah, ah, bó ṣe wá pupa Bísọ́lá bẹ́ẹ̀ sí mi nígbà táwa ní school nìyẹn I don't know location update New York New York Bísọ́lá ti lọ sí Amẹ́ríkà ọmọ ẹ ti lọ gan o èmi ìtúre ibòmí ló tún wáyé o Paris France ọ̀rẹ́ mi ti wá dájàlá travel ah! Bisola ah, ah! Bisola dọ́mọ àti wá di big girl gan everywhere ló wá ń travel lọ báyìí Bisola tó yẹ pé bàtà wà ní school ó ń tọ̀ mí lẹ́yìn bọ̀ ni then send them DM tó bá kọ́kọ́ rí message mi she be so happy call me Dara. hello Carol Brown. ni mo ṣẹ̀ṣẹ̀ jí láìpẹ́ iná ni wo máa ò rí mú mi ò jẹ wà ókè búrẹ́dì ti sú mi ah, mi ò ṣóyìnbó na ìwo ni kí wọ́n máa ní o fẹ́ gbé mi lọ jẹ breakfast fẹ́ gbé mi lọ jẹ kinní kan ìwọ kì í ronú pé bóyá ọmọ kò tiẹ̀ sọ pé kí èèyàn mú passport yàn wá pé kájọ lọ ṣe visa America you know ká wá báyìí máa travel àbí ti London kó tiẹ̀ jẹ́ pé gá ẹ Dubai tẹ́ pé visa free country ni. even Ghana lẹ́ẹ̀lẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn kékeré tiẹ̀ lọ fún weekend trip kan. wo wo máa pè é padà mo ṣe jí mi tẹ̀tí ṣiṣẹ́ ilé gan máa pè é máa pè é máa pè é mo ní gan kí ni mi gan wá kiri ẹ eh, love love ọlọ́mọ yẹn kí n kó bára yan àwọn tí ó tó yan gan ló sorry. Sorry to bother you. My name is um, Idera. Hi, my name is Jade. Oh, nice to meet you. Um, she invested in náà ni ẹ̀ No, I see outside the estate. Yeah, outside the estate, like all those other estates. Yeah. Outside our estate. Um, like Diamond Estate? Diamond Estate, no. Olówóra. You know Olówóra. The bá ti jáde just very close. I know lower. táwọn tó wọ first class originally tó ti bọ́lẹ̀ tán newslands ẹ̀ wà lọ jókòó síbẹ̀. kò cup of juice kò sí water kò sí drink. ẹnì mi tẹ̀lé bí lifestyle tẹ̀lé ọlọ́pàá ọlọ́pàá ẹ̀kọ́ náà ń lò You are awakened Sister me. sure everything ti okay. yeah everything was intact. mi ò fẹ́ complain ṣùgbọ́n kí last time yẹn mo ní reason àti complain. kò sí problem kankan. ṣé ti bá mi lẹ gbogbo stickers yẹn sórí ilẹ̀kùn àti fridge àti walls mi. Ben, everything was intact. anyway mo tell, ọmọ kó mo sọ fún yín pé they've done the bulk part lánàá ti kó to, tó tó jù so they had very few to pack today. Fine. all right let's go inside. you know nísòro mo fẹ́ wo surroundings náà ká tó wọlé. okay all right mo ń bọ̀. so ṣé o ti rí owó tí mo send sí. Yeah account eh, eh. meanwhile ọ̀rẹ́ mi kan ó fẹ́ kí wá bá òun ṣe ọ́fíìsì òun so as soon as um, I get a call for him. Uh, sis ó dà pé wọ́n ti rent out vacant flat yẹn. wọ́n ti rent ẹ̀ kí ló wá ṣẹlẹ̀. so àwọn girls ẹ̀ ni wọ́n gbàbẹ̀. mi ò mọ wọn bọ́ mo kọ mọ̀ pé wọ́n ti rent ẹ̀ ni. ó dà pé àwọn girls yẹn ló gbàbẹ̀ o ah, big girls làwọn girls yẹn máa jẹ́ o bá rí àdúgbò nǹkan tó ń kó wọlé tẹ́ bá ti rí chi àwọn gbogbo nǹkan wọn báyìí ah nice nice nice ah ah. ìdẹ́ra kò sí nǹkan tó kàn ẹ́ pẹ̀lú yẹn èmi ti fẹ́ máa lọ bí iṣẹ́. ilé ìdánwò ẹ̀. pupa ṣe ló pupa fún o àfi bí òyìnbó kí ni mo ti ń sọ òyìnbó lélẹ́yìí ah òyìnbó ni irú èèyàn tó yẹ kó máa rí lẹ́gbẹ̀ẹ́ èèyàn nìyẹn kí wọ́n kí wọ́n associate ara èèyàn mú ẹ́ wọ́n bá ti rí báyìí kó máa rí kò tẹ̀sí bọ́ ṣe ní rí yàn tó tó bá tàn báyìí wọ́n máa dá dúró ni ẹ̀wù kejì yẹn náà kò pupa jù very beautiful girl ah, ẹ̀wù ayẹ ah, mo kún síbẹ̀ anyway èmi ni màá mú bí ṣe máa kó sáàárín ah, ìdẹ̀ra I trust myself fún wọn lólódìndín ni ah ìgara yìí láti pọ̀ díẹ̀ o kọ́kọ́rọ́ mọ́tò àǹtí mi dànù. One of the things I hate to do is movement. Màá láti ọ́dà oúnjẹ torí ọ̀rọ̀ kíchìn yìí kò ń ṣe tèmi. Wọ́n báyìí mi tẹ̀lé sí oúnjẹ kankan àti lọ kíchìn yẹn <laughs> kò ṣọ́ rárá. Ó bẹ́tà ká wo bá ṣe lè ọ́dà. hello. ṣáwọn guys yẹn tún padà wá ni. tani. Uh, this is Idera. Idera. So sorry to disturb you guys. láti bo. I'm your neighbor. sorry to bother you guys. Hi. Come in. Thank you you guys so oh, welcome. Welcome. Thank you. Um, Sister Meloje kí n mọ̀ wípé new neighbor. Um, ah, my sister you. I, I, rántí Uh, pupa kan ta rí nígbà Oh, that's right. She's pretty, right? <laughs> um, you guys are welcome. Nice to meet you. Oh, it's my pleasure. Same here. <laughs> um, what are your names, please? Well, I'm Toke. Ah, and I'm Lolade. My name is Idera. My friends call me Deliricious. Ah, okay. And if you want to add me on Instagram, at Deliricious. <laughs> so um, I came around to ask you guys if I could be of help. Ah, well, you're God sent from that perspective because that's a shame we pay, but she my order on and all that, and um, and you know we're just settling down so we have quite a number of things to get and all that we need to get some provision exactly oh you don't have a problem with that you guys don't even have to go to the mall to get anything everything you need is in the estate you can get it here if you want to get groceries if you need food african food intercontinental even chinese gbogbo oh. and then our gates were sticker gates gates to man close near a particular time uh, gate to man work 247 and the likes anything you want just just ask me <laughs> you're going to be doing us a huge favor yeah, well, check jẹ́ and see there are lots of stories. Okay. Stop it. Can you Please stop it. Mi ò kí n no. My name is Idera. Please call me Idera. I will appreciate that. Okay, Idera. <laughs> Thank you. Ah, auntie, of course, Niyabi. Oh my god, your skin. Oh, your complexion is so. Can I touch? Oyibo ni you. Ah, I call her my oyibo. Indeed, she's oyibo. Thank you. Thank you. <laughs> Thank you. All right. But I would love to hang around you. <laughs> hey, that's still me. Ah ah. fún àtijọ́ mẹ́ta kẹ́ <laughs> látijọ́ ìjọ ẹ̀ tí mo send several messages sí ẹ. Ah, inú mi dùn pé o respond o ah, ah, ojoojúmọ́ ni mo send messages sí mo kàn ń gbogbo updates ẹ̀ ṣá lórí Instagram. ó ga ọ ìsìn yóò tún lò wà ní government house ẹ ò wá lè mú mi dání ká tẹ̀yọ lọ kí gọ́vnà. ókè o. Okay, oh bóyá next time gbà náà eh, ah definitely mi lè carry over eh, tó bá ti dé next week then ah amarira mo láti rí ẹ mo ti miss ẹ gan o my bestie <laughs> alright darling kò take care rẹ ṣùgbọ́n kò ní safe trip back hmm? alright take care bye Bisola. Hmm. Tasun ni Bísọ́lá. Ah, sis, ẹ rántí Bísọ́lá mọ́. Ah, ẹ máa mọ̀ te bá rí. Bísọ́lá tájọ lọ sí secondary school. Even àtijọ́ wọ eh, university ni. Ah, torí pé wíwí ẹ ti rí ti pé ni. Tẹ́ bá rí ojú ẹ, ẹ máa mọ̀ pé ń tẹ́ mọ́ dáadáa ni. <laughs> Bẹ̀sí ẹ̀ dẹ̀ ni. Ṣé gbogbo àwọn ọ̀rẹ́ ẹ ni bẹ̀sí ẹ̀ ni? mo ti ẹ̀gbọ́n tíyàn bá ní bẹ̀sẹ̀ ẹyọkan àbí méjì fine o sì wà understand o sì wà okay èwo ni tó yẹ pé gbogbo àwọn ọ̀rẹ́ pátápátá báyìí bẹ̀sí bẹ̀sí lẹ́ máa ń pera yín. gbogbo náà ni bẹ̀sí mi ah, bọ́ ìwà yẹn different reasons la fi jẹ́ best friend eléyìí súnmọ́ mi fún nǹkan reason eléyìí súnmọ́ mi so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn <laughs> kẹ̀dẹ̀ máa wò ṣe bí wọ́n ṣe jẹ́ best títí mi lèmi náà jẹ́ best gbogbo wọn. lójú ara ẹ̀ mo mọ̀ ni níbi ìwé ìdẹ́ra ọlọ́run fi bẹ̀rẹ̀ má gbàgbé ọ̀la o. Ah gbàgbé láìla mo wá sí má gbàgbé o kò sí torí mo ti bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní kí n má wọ orí pé ìbò làwọn máa fún iṣẹ́ rẹ̀ wọ́n dẹ̀ ní for restart ninety thousand naira wọn máa fún ẹ̀ka mọ́. ọ sita ninety thousand. Ah, ṣé kọ́mpìnì ibi tẹ̀sí bẹ́ẹ̀ mi wá ṣe nǹkan ṣe irú ibi tẹ̀yìn tí ń ṣiṣẹ́ ni tó ń fún yín ní àfẹ́ mílíọ̀nù. ṣé nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ náà sáré fún mi ní àfẹ́ mílíọ̀nù díẹ̀díẹ̀ ni owó iṣẹ́ mi ṣe dé àfẹ́ mílíọ̀nù ìwọ náà tó bá ti ṣiṣẹ́ tó fara ṣiṣẹ́ tó dẹ̀ wà honest sí wọn wọ́n máa increase owó ẹ̀ by the day now. ninety thousand yẹn wá kéré ẹ tẹ̀lé bá mi bá wọn support ẹ bá tó má lè start with two hundred. ṣáà máa gbàgbé àárọ̀ ọ̀la onílọ̀sùn ọmọ pé mi ò kí n rálẹ̀. ó dára sí i. all right any sweet dreams. hey my besto! o bí mo lo wà tí wọ́n ti ń tutù báyìí you're on the island kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ ah, ó ṣe yẹ o ó wàá lè sọ fún mi pé ní ní ṣó yẹn gbogbo àwọn celebrities ẹ gbogbo ló ń bọ̀ ah, go <laughs> ni ní kárí ẹ̀ over mo ń mo ń mo ń fún mi ní the next one ah join yín ah change, change jẹ́ change okay okay màá rí yín keep space the o <laughs> okay alright alright o ṣe alright love bye eh ah. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ now. eight o'clock ọ̀dọ̀ ní kí n dé bẹ́ẹ̀ onítàbí ló sùn bẹ́ẹ̀ yẹn ó ṣe ti ní kí n jí ẹ báàgì mi dànù báàgì ẹ nìyẹn gbé báàgì ẹ wọ́n ti ní kí n jí ẹ nà ń ní past eight kí ẹjọ mo fẹ́ rí manager yẹn cause ó yẹ kí n resume iṣẹ́ níbí balẹ̀ ni. oh miss Idara from uh, sister joke. yeah that's right. Ah. Eh, but atm ló ní kẹ́ wá. oh my god uncle tẹ bá rí nǹkan tí mo ti go through lénìí <laughs> ẹ̀yin gan ẹ máa pity mi ṣebí ìlú ilẹ̀ yìí náà wà ẹ lè believe wípé àti five a.m. ni mo ti jí only for me to get on the road traffic here and there everywhere was blocked tẹ mo stress mo go through kí n tó débi tí mo wà yìí <laughs> ẹ̀yin ọmọ sọ pé well done. Oga wa se around by àárọ̀ yìí ni wọ́n travel 10 a.m. láàárọ̀ yìí ni flight wọn gbéra nítorí títí ganan ṣe wá sí office láàárọ̀ yìí lati lè fi ran àwọn board of directors ìgbà táwọn board of directors se wọ́n jókòó jókòó tí wọ́n rí yín in fact ọ̀gá ti pè sister Jọkẹ́ gan àwọn bọ́dọ̀ directors wọ́n dẹ̀ ti change mind wọn wọ́n ti gbẹlẹ́mí sí post yẹn o wọ́n ti gbẹlẹ́mí sí post yẹn because eight a.m. lónìí kẹ́ wọ́n this past eleven. ẹjọ ẹjọ náà uncle kí ló ń gò wọn níbí báyìí wọ́n ti ní wọ́n ti fún mi iṣẹ́ náà kíkọ wá resume ni now báwo ló ṣe máa gbéṣẹ́ mi fún ẹlòmíì ṣé nínú pé kakọ̀ díjú kà láàyè just like that. oh my god sugar. ẹ bọ̀ ìgbà tó kàn pa àwọn information yẹn wọ́n bá ti má yẹ kí stress ara mi now ṣé mo stress mo go through ṣé mo fẹ́ reason ìṣẹ́lẹ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ lọ ra outfit mi ni mo ra bàtà mo ra everything even makeup mo láti somewhere, ni only for me to get here and you're telling me this bull anyway. ṣé eléyìí làwọn gbọ́dọ̀ dọ́kítọ̀ sí dúró dè látàárọ̀ tọ́lọ́ lójó wa lè ṣe yìí tá a gbé ní ìsìn company ó kàn máa báyé méjì company jẹ àwọn àwọn ìtàn olùwọ̀n ẹ̀ṣẹ̀ aṣọ ó ṣe makeup wọ́n fọlá fọ́ mẹ́tì eight a.m. ń bọ̀ láti nípa nípa sẹ́lẹ̀ wò. ẹ wò sis tọ́lọ́ bá pe níṣẹ́ mi kò ní ìpín ìṣẹ̀ṣẹ̀ máa struggle mi ní lose ẹ̀ kò ní bọ́ mọ́ mi lọ́wọ́ ah, tèmi náà ló máa jẹ́ bọ̀ bó ṣe wá mo ṣe lose ẹ̀ ó mì pé hmm. ọlọ́run ò pe níṣẹ́ mi ni kó tó ṣẹlẹ̀ gangan nìyẹn. irú ọ̀rọ̀ katikati wo ló ń sọ yìí náà iṣẹ́ yẹn ò kí ń ṣe ti tiẹ̀ káyipẹ́ tiẹ̀ ni wọn ò bá gbà Ah mo jí láàárọ̀ yìí mo gbogbo nulẹ̀ pátápátá mi ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò síbi tí mi ò wọnú lé ò sí bẹ́ẹ̀ ó dá mi lójú pé ò sunu lé ìmọ́jú ó tún máa wá ṣe bàbá ń bá rí ẹ̀ ó wá tún tilẹ̀kùn òun kọ́kọ́rọ́ lọ kẹ́kẹ́ mi ò ní spẹ́kì nǹkan jọ bó mi bá lọ. lórí yẹn mo jẹ̀bi ẹ má bínú nǹkan tó pè mí fún yẹn ló jẹ́ kí n máa ìní hurry mi ti ẹ̀ rántí pé mo mú kí i lọ. àwọn tó ń ṣe event mi ò ní plans pé mo fẹ́ jáde náà mi ò tẹ̀ ní plans ẹ̀ rárá ni wọ́n kọ́ ẹ̀ dé pé mi náà ní event ẹ̀ pé mo láti bá wọn ṣe nǹkan yẹn ó dà very very important torí mo mọ oyin tí mo rí ń bẹ̀ ti ti nǹkan tó yẹ kí nǹkan tó yẹ kí n jáde nìyẹn. ló ṣe fi ìgbésí ayé títí ẹ sílẹ̀ ló lọ rán ìgbésí ayé ẹlòmíì iṣẹ́ ìdẹ̀ra nǹkan tó ń ṣe yìí ò dáa kódà. kí ni mo tún ṣe ń sìn kí ni mo tún ṣe ń sìn ìdẹ̀ra never does good oh. everything never complain. ó oh, ṣe kankan iṣẹ́ ilé òní lè ṣe àtúgbẹ́ ẹ e wá ṣẹ́gbẹ́ kó lọ ṣiṣẹ́ ó tún lọ́ọ́ ṣiṣẹ́ ewu gan-an wọ́n lè ṣe mo tún wá ń bọ̀ mo rí ẹ nínú ilé àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ kò dé yín báyìí òun jáde ń bẹ̀ gbogbo èèyàn ló ń bá sọ ládùúgbò àwọn tí mi ò kí òun kí wọn àwọn tí mi mọ̀ rí ìwọ ló mọ̀ kò síbi tó mọ̀ ládùúgbò yìí gbogbo síbi pé mi ò mọ̀ ìwọ mọ̀ kí ló ṣẹlẹ̀. ẹ kò tẹ́ ìtumọ̀ sọ yìí náà àwọn ọ̀dọ̀ àwọn neighbors tẹ̀sí rí mi ṣe mọ bẹ́ẹ̀ àti wọ́n ṣe jẹ́ ni mi ò ṣẹ̀ṣẹ̀ mọ wọn náà ti mọ wọn tipẹ́tipẹ́ iṣẹ́ àwọn jẹ́ ìpàjọ́ lọ sí primary school kan náà ni. ìdẹ̀ra ó ti mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ ọlọ́mọ yẹn kò fi ohun tọ́wọ́ mi ò tó kò fi gọ̀ǹgọ̀ fà á èmi wí tó ìdẹ̀ra ṣíọ̀. Ah, ọlọmọkùnrin respect àti mo respect wọn mo respect wọn ni na tó bá aṣọ lápẹ́yàn kọfẹ́ ìgbénu ẹ̀ state pé ah, kí wọ́n ti ẹ̀ fún rẹ̀ packaging tó dáa mo ní máa gbébi tí mọ́mí wà yẹn na packaging tí wọ́n ti ẹ̀ fún ra ni pé èèyàn ṣàfẹ́gbẹ́ estate káwọn tẹ̀ lè rí pé inú estate ni ó ń gbé ah, mo ṣe ń wà inú estate mo mọ nǹkan tó ń já fún mi náà kéèyàn tẹ̀ fẹ́ béèrè yẹn kọ́ rí pé inú estate mi ọlọ́mọ agbáná ojú yín jẹ o ah, ah family náà nǹkan tó dé lónìí ká wò ó mẹ́rin wọ́n ah, dẹ̀ máa sọ̀rọ̀ síyàn ní má ṣe lè mọ̀ ṣe tó bá ṣe lè ẹ fi ẹ lẹ̀ o àwọn tó lè ṣerú ẹ̀ fún mi wọn pọ̀ o ṣé màá lọ sẹ́niwẹ̀ nígboro sẹ́niwẹ̀ la ṣe ń treat pẹ̀rọ yìí pẹ̀rọ is her only child ó yẹ kó máa múnú ẹ̀dùn ni kó yẹ kó máa jágbe mọ́ kó máa kó máa treat her as if she is nothing. shut up shut your mouth what did you just call her a child. jẹ́mi sọ́mọ nìyẹn sọ́mọ nìyẹn ọmọ nìyẹn ọmọ ló pé pẹ́rẹ́ ọmọ nìyẹn àbí bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀ wọ́n ẹ̀ máa ẹ̀ báyìí jẹ́ kí n tún gbọ́ lẹ́nu ẹ̀ address me as Akànní again kò gbá ẹnu ẹ mọ́ tó ti yẹ kò gbá ẹnu ẹ from now on chief ni kò máa pè mí chief tó ti yẹ chief. Akànní okay chief all i'm saying is that kò fìfẹ́ hàn sí àtọmọ mi. Eh, I don't bloody care what you do outside. But at least tó bá ti wọnú ilé. Ṣé ẹ fi ìfẹ́ hàn sí you kó jẹ́ káwa feel like human beings. Ká feel like we still belong. Ká eh, rántí ìgbà tí gbogbo ẹ̀ ṣì rí bákan. Rántí bá ṣe jọ ń bá bọ̀. Eh, bá ṣe jọ sọ́kọ́ nìyí. Eh, eh, chief, bá ṣe jọ sọ́kọ́ nìyí. Ó ní kí mo wò kìsà. Mo kàn try àti rántí náà ni. Mi ò lè rántí anything. Ó ní kí mo gbé sókè mo rò. Kò ní mí nìkan kan sí mi nǹkan tó nǹkan tó ayé tó ń jẹ ni pé mo fún ẹ lọ audience lé ni pé mo jẹ́ kó bá mi sọ̀rọ̀ wọn ló ṣe ń wọn ló ṣe ń rant tó ń sọ gibberish lẹ́nu yes torí tó bá yẹ pé mo fẹ́ ṣe mo ṣe máa ṣe normally ni olùdẹ̀ ti ń bàbọ̀ yẹn tó bá tún ti lọ́sìn for like a month mo lọ nìyẹn two weeks máa ń lò tẹ́lẹ̀ tó máa ń complain tí má dẹ̀ lọ má jẹ́ kí fóònù yẹn rìn kí n gbọ́ voice ẹ̀ because mo lè rán èèyàn kan pa ẹ́ tí mo bá bí mi jù ó ṣe máa irritate mi tó yẹn tí má gbọ́ voice ẹ̀. Do you understand me? So ti hear? ẹ. Akọ ẹ chief rántí rántí ibi tẹ́mi àti ẹ ti ń bá bọ̀. Ẹ ẹ sori tó bá tún ẹ bà nù lè gbé ẹnu ẹ sókè kó nà mú létí pé àṣejọ sọ lẹ́yìn àti tiẹ̀ sori ìgbà yóò tún máa gbé fún ẹ òní láìpẹ́. like service and people in this salon yẹn o. Hmm, that's true. Oh. service wọn da gan ni ibẹ̀ let me not ń ṣe irun mi ibẹ̀ mo ti ṣe irun ibẹ̀ mo ti ń ra irun. èmi notice pé gbogbo àwọn biz girls estate ibẹ̀ yẹn ló ń of course why do you think I ask you guys to go there ṣé ẹ mọ̀ big girls lẹ́yìn náà ah, ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá náà. <laughs> Um, o ti ọmọ kọ́tẹ́mi ti ẹ̀ like their services they're so impeccable hospitable courteous very good mo wa impressed pẹ̀lú services wọn gan. that's right you're very correct they're very good kò sígbà tó bá mi ṣerun báyìí tí máa ń lọ yan máa ń dá mi dúró ni pé aunty where did you make your hair. and irun tó máa ń tà in fact ìgbà tí mo lọ ṣe léyìí ojú kòkòrò mo tún fi rà mí mo láti fún kan lára wọn pé mo dání tí má ti lọ túwèlì tí mo fún wọn àkọ́ tó fix yẹn ni very nice hair tẹ bá rí báyìí I can't even wait to fix it on. ẹ ẹ ọmọ kan tó máa ṣẹlẹ̀ tó bá ti tún rẹ léyìí tó bá ti fix ní wọn yẹn wá jẹ́ ká rí àbí lọ́ládé pé a lè lọ patronize wọn. irun èwo. irun irun tó ní ọ̀rà ní. ó kéré o oh, sure sure <laughs> eh, pati tí ẹ sọ̀rọ̀ yẹn eh. ah, mo ní interest o ìgbà bó tẹ ṣe ń sound pé ah, Kingston ní adé ló máa play kíníkan kíníkan i'm really interested. a ò fẹ́ lọ. mi ò mind o. ẹ eh, kò sí problem tá a bá ti ń ra iṣọ bíi tiwa àárọ̀ àti ẹ̀ oh no no no no no you don't have to bother yourself ẹ fẹ́ raṣọ fún mi ah no no no don't don't, don't bother ẹ kàn ṣáà mú mi lèmi araṣọ fúnra mi má wọrí. ah ah come on Idera you've been so nice to us àtìgbàtà today you've done practically everything for us that's the list of the things we can do for you. and you guys have been so warm too in fact you guys are so awesome the moment we met I kò click bẹ́ẹ̀ in fact you know what i'm gonna do i'm gonna buy your aṣọ ẹbí let me buy the three aṣọbi for you for you and me. ah ah Dera. Lọ́ládé fi sílẹ̀ at least Hey, eh, Idera, she knows everyone in this estate. Abi? Alhaji o, Alhaja o, àwọn big boy, big girls. Follow her now, 300,000 péré kan wọ́n jù. Kí ni ẹ? Oh. <laughs> Oh, oh, ah, bí mo ṣe bá ìsọ̀lẹ̀ mi wò, tí wò ní scores. Ṣé kò láì gbọ́? Èmi. Ah. I'm a big fan of football. I love football. <laughs> eh? <laughs> I am not. I don't like ah. it one bit. Anyway, next time, my Uma, my invited. ó jẹ́ máa lọ sínú ilé ṣe pé bí mo ṣe ń bọ̀ láti ibi tí mo jáde lọ mo ń bọ̀ lọ́dọ̀ yẹn ní tẹ̀sí wọ flat ọ̀dọ̀ wa so I'll see you guys um, pretty soon. all right sweetie Thanks. bye. Yeah. <laughs> bye my dear. Mm. Mm. I'll see you guys. Soon. See ya.

ẹ́ báwo ti fẹ́ rọra àrùn débi mo fẹ́ ṣe èyí tí mo gbé sórí ìgàn wọn bọ́ sí mi lórí mi ọpẹ́lọpẹ́ sista jọkẹ́ ẹ̀hún ká má ti wá sọ aṣọ ẹbí three hundred thousand naira kò sígbà tí mo ní gbẹ́nu mi lọ sí census board kó bá mi sẹ́ńsọ ẹ̀ o ọ̀rọ̀ yìí náà ni tí má fi lè lanu báyìí tí má ń sọ mò ń sọ lọ ní pàpàpàpọ̀ àbí gbà tó ṣí táàpù omi sílẹ̀ ẹ́ mo ti sọ̀rọ̀ méjì báyìí sìn máa rarun aṣọ ibi three hundred thousand bí mo ti bẹ́ẹ̀ rí ha mo ti asáré bọ́ta lọ́dọ̀ wọn ló tún lọ score mi àdé three o ha anyway a máa fi wèrè pọ́ọ̀tì ẹ̀ náà ni èmi tèmi ọlọ́run máa ń bá mi ṣe ni kò sí nǹkan tí mo kò sí irọ́ tí mo fẹnu mi pa tí ò ń bọ̀ sí àwọn ọmọ ṣe máa ṣe léyìn náà ha ìdẹ̀ra. ìwọ dúró tó bá bí ọ dáa tá a pé ìyá ẹ ló bí ọ ìwọ dúró àtọ́kẹ́ bóore o yé mo fa o. Ah! kí ló dé. àtọ́kẹ́. àwọn olórí ibú kan náà lé mi bọ́. kí ló ṣe fún un. kí n ṣe kankan. ọlọ́run má jẹ́ kó pa mí. àtọ́kẹ́ yín ó ti gbé ẹ̀rí ọ̀tọ̀ọ̀sọ̀ ó ti gbé ti aláròye. ṣé ẹ wá rí owó tèmi tó wá gbénu ṣọ́ọ̀bù mi màmá. á dín àní kí àjẹgbé o. tí àtọ́kẹ́ bá kọ̀ tí ò bá fowó mi lẹ̀ Ah, Ṣàngó Olúkòso sẹ́fẹ̀tọ̀ ah. kẹsẹ̀ wà ó fòkù bí ajá ni. Ah, èló ló wọ̀ nǹkan bá ìtẹ̀fẹ́ gbẹ̀mí lẹ́nu mi. Ẹsẹ̀ ń sọ̀rọ̀ ni. Àlèkò ọlọ́mọdé ìsàlejò sàárẹ̀ ẹsẹ̀ mọ̀pọ́ olè lọ́mọ yín. Owó tátọ̀ kẹwàá gbé lápò ọ̀dọ̀ tèmi ò pọ̀ ẹgbẹ̀rún méjì péré ni. Ní kíni? Súpọ̀, ààyè rẹ ti bàjẹ́ lónìí mú dáná o. Ìwọ ò lè gbẹ̀rún méjì lọ, ó rí bó ṣe rí onímú bíi mú asín. Ìwọ táyé rẹ ò ní kókó. Kùnrin dá. Yes. Hello. Sorry. Tani. Oh. So. Ń ṣẹlẹ̀. Rárá because um, right now gan àwọn mọ́tò méjì ò wà available ìkan mo ti fi rán driver mi jáde the other one ó wà lọ́dọ̀ mechanic so kò sí mo jam, jam. Germany ẹ fẹ́ travel padà ok lóyìnbó lẹ ti wá ah, ẹ bá ti sọ <laughs> ok so kí lẹ fẹ́ kí n ṣe ń really uh, uh, Okay, so. Ah, ah uber ah, mi ì dẹ̀ wá wọ uber yẹn rí because that's where ti bẹ̀rẹ̀ gan-an mi any reason lots of war, you know i have my cars and all that but for you no problem i'm coming in thank you um all Marry very soon just send me your address all right then later bye. Yes. Ah, ah. <laughs> Delicious. Ah, ìdẹ̀ra. Ọlọ́run ti nífẹ̀ẹ́ mi jù. Kò sí nǹkan kan tí máa ń lé báyìí máa ń gẹ̀ tẹ̀ ni. Tí má kọ̀ tí ẹ̀rù lásán, Ọlọ́run máa ṣe. Ah, èmi tí mo ti ń rò pé ọ̀rọ̀ ọrùn tí mo ti lọ dán ẹnu yìí, báwo mo ṣe fẹ́ ṣe? Aṣọ ẹbí mo máa rà. Tí mo yín rò pé báwo mo fẹ́ rówó. Wọnú ara tọ́lọ́run á gbé yọ. Ẹ̀yin. Hmm ẹ̀yàn máa lè ní ẹ̀ ní bà ìdẹ̀ra ò ṣe mú dáhùn. ṣe ti wá try ẹ̀ ṣe ṣe gbogbo ẹlẹ́ like ṣe ti try ẹ̀ Sha. oh they're beautiful mo ṣẹ̀ṣẹ̀ fit fitting. sí gbogbo wọn tán lovely i love it as usual but this time around ó dà pé ẹ ti kọ́kọ́ pé àwọn kan kó wá bá yín rajà kí n tó Uh ah, -huh. Ah ẹ dẹ̀ mọ̀ wípé mi number one customer yín ṣé ẹ kẹ́ máa ṣe bẹ́ẹ̀. Uh-huh. tẹ bá ti dé báyìí èmi ni kẹ́ kọ́kọ́ máa pè tí máa ti wá shop tán eh, eh, ẹ wá lè pe àwọn tó kù yẹn o but I am your number one customer. kò sí problem ah, ah, ẹ̀yin náà kúkú mọ̀ pé gbogbo ìgbà ẹ̀yin ni mo máa ń kọ́kọ́ pè in fact àwọn aṣọ wọ̀nyẹn hmm, mo tọ́jú ẹ̀ fún yín ni torí mo mọ̀ pé máa láìkẹ́ ó ti tán ṣé ẹ nǹkan míì mọ́. Uh, well, for now, I think I am fine. But on my way out, my pick um few of the perfumes the Morimbe Ense. Okay, no problem. Oh, that reminds me. FM. Yes, ma. Yes, ma. Sure. ma. Okay, ma. Mm-hmm. Hmm? I like it wow Ah ah. tomato red ah ah beautiful beautiful ah i'll take it. okay <laughs> so èlò wa ni báàgì báyìí. ah ṣe bẹ́ẹ̀ yìí ni ẹ má wọrí tá bá ti ṣe tán tá bá ti pick perfumes yìí tá bá ti ṣe tán everything ni mo máa pack máa calculate ẹ̀ fún yín ẹ má wọrí. Eh, eh, eh, ẹ má gbé mi mọ́ra o nǹkan tí mo fẹ́ ni pé kẹ́ fún mi discount lórí báàgì so ẹ láti sọ yẹ fún mi màá lè mọ èyí tí màá yọ kó mẹ. màá fún yín ní discount ẹ má wọrí <laughs> màá fún yín discount tá a bá ti jáde sí i màá pack everything àti perfume yín everything ni mo máa pack fún yín ṣe gbọ́. all right okay then ẹ ṣe thank you. hair is beautiful. I love it. Yes, it's nice. <laughs> Oshima oh, there. Um, so packing tó bá mi ṣe how long ló my last for? Two weeks at most. Nǹkan hmm. tẹ́ mo bá mi ṣe tẹ́ bá fẹ́ sùn lálẹ́, ẹ e mú scarf, ẹ e wá fi tie ẹ wá mi báyìí. Ẹ bẹ́ẹ̀ fi ẹnu e last me for ah. two weeks. O ṣọ́ọ̀pù mi. Tó bá last me, máa pẹ́ kó wá bá So how much ni bill me? Two twenty Eh? Hello. ẹ́ fẹ́ ṣe é mi irun four hundred gram ni ìgbà tí fixing and all of that we will fix jẹ́ two twenty. two two two hundred and twenty or twenty thousand. twenty thousand bíi ti báwo two twenty ni màá bí. àǹtí bá ṣe two ah. twenty. báwo ni àbúrò what's up. Hey. Oh, ah. lovely hair. Oh, really? You love my hair? Oh, so nice. Like love it. Oh, thank you. It'll be bill? 220. Okay. Uh. <laughs> This is 200. Okay. 20 only. Then I made you 5,000 you get from a drink. I shake. I shake, bro. Love to see more of you. Definitely. All right. That is so nice. Thank you. You like it, right? I love it. Okay then. Bye. Take care. Bye. <laughs> You always tell me fishy. <sighs> Chief, Chief. I want to do. And Chief, mo fẹ́ in Cologne. Yeah, now. Ẹ̀yà n fẹ́ wò n fẹ́ mọ reason why tẹ́ ṣe like mi ṣé nítorí kọ́lọ̀ mi ni àbí nǹkan mi ni àbí kí lẹ rí lára mi gan-an. nù náà ó yẹ kó mọ̀ sórí ọkùnrin tó bá gbọ́n tó bá ní làákàyè akọ́kọ́ ronú ìwà kó tó ronú ẹwà mo kọ́kọ́ wùwà ẹ̀ náà wípé mo dáadáa ni ìsọ̀rọ̀ sí ẹ̀ ó yọrantí ìṣesí ẹ̀ ó bọ́ lọ́hùn lé dẹ́yìn tó bá tó ìrìn sí ẹ lásán ó múná dóko <laughs> ọwọ́ rẹ̀ tó wá ní àwọ̀ tí ò ní blemish rárá kò sábà wọn kàn kan kan rárá everything lálá tó kéde lẹ́yìn chief ó là ní lálá ńlá <laughs> ní lẹ́lẹ́ńlẹ́ ọlọ́run ẹ ṣe gan mm. chief <laughs> mm. one million naira tẹ wá promise mi nǹkan. one million naira yẹn báwo yẹn sọ̀rọ̀ báyìí èmi ti ju sórí fóònù ẹ̀ bá ṣe parí lẹ́ǹkan lókè tó sọrí ibi di nǹkan mi tó wá dà pé ó ń spin báyìí lójú kan mo kàn mú fóònù mi ni mo kàn tẹ́ ẹ ní one million ó ti lù. chief ah. ẹ ṣe gan. ṣòrí tó bá ti fi skin ẹ̀ kàn mí lára ẹ̀ ah. ó ní bó ṣe máa ń ṣe mí máa ń tọ́nà sí mi lára ní o. chief <laughs> chief chief. On February, question kan lọ́wọ́ yín. another question. Mm. Hey, eh, go ahead na. ẹ eh, mo ń wọ pé ẹ eh, invite ma sí matrimonial home yín uh-huh. ah, mo ṣáà ń rò ó pé ah, kí ló máa mú yín tẹ máa ṣe mú mi wá síbí báyìí hmm. and ibo ni ìyàwó àtọmọ yín wà. ìyàwó àtọmọ mi hmm. mo ní kàn ṣe gáfárà fún wa ni ah. fẹ́ gbé ọmọ báyìí wá sílé èmi mo ní ilé mi ni mo rà owó mi mo fi ná èmi mo ní ilé mi ni mo rà á èmi mo ra ìyàwó tí mo rọ ọmọ èmi ní baálé ilé èmi lọ kọ nǹkan tí mo bá sọ pé ó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ mo ní kàn sọ fún mi kí mi àtẹ̀lé ìráyè wo wo mo fẹ́ fẹ́ tán ni o kì í ṣe kí bóyá mo kàn fẹ́ máa fi ṣeré o mo fẹ́ fẹ́ ẹ torí mi ò tó má ti lè ṣe báyìí kò sọ́wọ́ mi tó máa tẹ̀lé tiny straight. mo kò rò bóyá kọ̀ọ̀kan ṣẹlẹ̀ ní bóyá ẹ̀ǹtà bí. no mi ì báyọ̀ jà ẹ̀yin eh, mi kó tó bá wù mí máa ṣe eh, àbí nà mo lè má jẹ bàtẹ́lẹ̀ kí ní jollof fries ló mi jẹ àbí fried rice and chicken àbí láti ẹ̀kọ́ tó bá mi fi àmọ́ ẹran sí àmọ́ ẹran rẹ̀ correct àmọ́. chief mi. gosh obi mo ṣe ń fọ ibi tó ń fọwọ́ ra ẹ ó mọ ó mọ pé ó máa dọwọ́ òkè ni o. ẹ eh, kò sí problem. ṣùgbọ́n another one million ni. àyẹ̀ ah, ṣùwàlà ṣùwàlà ṣe ká lọ́nà jẹ́ ká lọ no àtẹlẹbẹrẹ mi báyìí. mi ṣe ń bí rí o. Ah, kí ló dé. ká ṣe ń bí. Eh. yé má jẹ́ kára mi bá ẹ rẹ̀ tó. chief chief. ìkọ́nà ẹ̀ ní láì. ọwọ́ ẹ̀ ń gbọ́. ó wà nínú dín kan mi. chief mi. má lọ síbẹ̀ yẹn fẹ́. Ah, yé o ti dé bẹ́ẹ̀. kókó me. mi bóyá kì í ṣe school in there for now I can always go back to school anytime torí tí nǹkan kan bá ṣe yàn àti dáadé I won't forgive myself because I love you. We love you too now. We love you too. kí ló line of forty. wá kilo kilo kí ló rò dé gbogbo ibi nǹkan tó ń sọ yìí àwọn alábí ẹ̀ náà àdìfẹ́ pé àárín lọ school àbí. wo to wa ní láti tọ́jú ẹ̀ bẹ̀rẹ̀ láti ṣe ni wọ́n fọkùn ẹ balẹ̀ wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn jàre. mo ní títí pé àti dáadé rẹ̀ ọ̀nà mo dẹ̀ mọ nǹkan tó fà á. kí ni o. torí àjọṣọ́ àti ọmọ fún mi. àwọn àpérò kò lè tó yẹn kò lè tó yẹn ló wàá ṣe. ọ̀dàdé mo ní títí pé àtìgbà tẹ́yìn àti mọ́rùn ti gbọ́ ní òsì yẹn létí ń bá àwọn òde ìnú ilé létí ń dẹ ẹ ṣe kọ́kọ́ ẹ tásínìbọ̀ ẹ̀kọ́ ojúkọ ẹ̀ ronú ni. pẹ̀rọ̀sọ́lá mi àrònú ṣòṣùgbọ́ kò rí bẹ́ẹ̀ rárá even though sometimes ọ̀rọ̀ owó ó máa ń gba ríro especially tí nǹkan bá há bí nǹkan ṣe rí yìí but I promise you okay on behalf of your daddy hmm? school tó rí admission sí wàá lọ wàá ka ìwé ẹ̀ débi tí ó bá wọ̀n láti kàdé and we will both be behind you alright lágbọ̀rọ̀ lọ́hùn ṣó ti gbọ́. wo wo pẹ̀rọ bó ṣe rí gẹ́lẹ́ ni màmá ẹ̀ ti sọ yẹn àárún ẹ ọlọ́run adé ràn wá lọ́wọ́. thank you mama thank you daddy and i promise you both i won't disappoint you. <laughs> we are already proud of you. a two million is not so much. Kò sí wàhálà. Are you coming? Okay. And uh, let me call you back, eh? Alright, my love. Bye-bye. Sweetheart, who Just for a dinner get-together, two million naira. Tó buy a ṣe birthday bash ńkọ́, one point fifty million. Hmm. Àmọ́, ọ̀rẹ́, ó ṣe yẹ o. Kí mo bá chief sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ sọ pé best friend bí ìyàwó ẹ̀ wà around o. That's right. Kémi náà gba bí five hundred k láti fi prepare fọ́la. But you know that's gonna be settled. Why are you worrying yourself? It shouldn't even be. It shouldn't even be. I know people like that. They're very very nice. Èmi náà ní irun wọn lọ́wọ́. Ó tẹ̀ ní particular one kan is a politician. The man is so rich. As in, owó yẹn ń yín lọ́wọ́ ni. Ó máa ń dalẹ̀ báyìí. Ó pọ̀ nílẹ̀ bí iyẹ̀pẹ̀ he gives me about anything I want mm-hmm. just name it Kimati son, put it for me. so mo ti wà use mo orúkọ he's always spoiling me with money you know in fact ṣe mo pé òun gan ló sister me. Mm-hmm. you know the way politicians are now they ah. spend the money as I say it. <laughs> that even reminds me that your sister ó kàn máa ma form ó máa big on top waiting. o imagine oh so o lè gba mọ́tò lọ́wọ́ rẹ kò dẹ̀ fẹ́ kí wọ́n lo mọ́tò kẹ́ni má ní nìyẹn ìwà kẹ́ni má ní nìyẹn ká sí. wait ah don't get it twisted sis mi wa very very nice if you really get to know a kind of person tí wọ́n bá gbọ́ reason tó ṣe ni kí n má ti lo mọ́tò wà á understand. kí ni. wọ́n jẹ́ kó yé mi wípé bí mo ṣe ń rí owó yẹn bí ọwọ́ mi ṣe ń jí sówó pé kò dá kéèyàn kọ́kọ́ máa ra mọ́tò tí o ti ní ilé ara ẹ̀ lórí. as you're looking at me I just don't like to be proud or you know I don't want people to look at me as like a house owner or something mo ń me, site mi lọ́wọ́ mm-hmm. in fact anytime from now mumashi. so sister mi wá jẹ́ kó yé mi pé tí má ti eh, i can get any kind of car that i want. you see ṣé yóò nice mo dẹ̀ rí sense ń bẹ́ẹ̀ mo ṣe okay tí má ṣílè mi ni motor tó that's lucky you. Whoa, politicians now, you know. Have you? What? Sherry Chief. Chief me, Chief Williams. He is the CEO of CAS Oil and Gas. Really? Ó my phone! fún politicians lówó ni. <laughs> Of course, tell me about it. Oh, ṣọ́rọ́ anybody to máa ń ná owó <laughs> You don't even bother to compare with such a person because oh, epo ó máa ń wà nílẹ̀ rẹpẹtẹ níbi yẹpẹ. Kò tẹ̀ lè so that your guy must be one big fish mi ò nǹkan tó máa ń ṣe tó kẹ́ why don't you wanna have a child for him this guy practically adores you he he would lick the floor that you walk kí ló dé tó ṣe fẹ́. what are we saying what are you saying no <laughs> èmi àti chief a sọ̀rọ̀ dé gbogbo level yẹn you know ohun nǹkan tí mo fẹ́ lọ́wọ́ chief owó ẹnìkan mo fẹ́ ná ewu ní gbogbo àbọ̀rọ̀ pé ká máa fẹ́ra wa i even heard one time pé lady kan nínú group wa that was back then o. No? òun àti chief wọ́n fẹ́ra wọn and wọ́n tẹ̀ bímọ fúnra wọn náà but ọmọ yẹn ó pàpà kú I mean, èmi mọ bí tí mo mọ bí tí mo ń lọ mo dẹ̀ mọ nǹkan tí mo ń wá I can't uh, and besides did you know that Chief was actually married before? ó níyàwó náà ó dẹ̀ bí ọmọ arìndè kan tájìjọ bí fúnra wọn but Chief wá pàpà lé woman yẹn jáde kúrò nílé kéèmù mm. wá kó sínú bẹ̀ kẹ́nìkan wá sọ pé nítorí tèmi ló fi lé ìyàwó ẹ̀ jáde mi ò fẹ́ wàhálà o. Well, you're correct ṣá you're very right obìnrin tó bá ní àròjinlẹ̀ òun ló máa ro gbogbo tó ń sọ yẹn o a lot of us ah, kì í rò bẹ́ẹ̀ that is right. oh you ready. yes ma. tókè jọjọ ṣáré ṣe mí. tókè lọ́ládé hmm? ṣé makeup artist yìí ni. Yeah, that's her makeup artist. She's quite affordable. 50,000 naira. Eh? Fifty thousand naira. No, it's quite cheap, like very cheap. Give me a scare. She, ah, excuse me, She, oh sure, ṣọ́ ìpè gbogbo product ẹ̀ um, original one ló Yes, I do. Oh, no, she uses top of the range products. As in celebrities, a lot of celebrities use her. You know, you know, I want actresses gan, Kemi Afolabi, popular actress ẹ̀, eh, Folúkẹ́ Dáwọ́lá, àti kọ́ báyìí tí mo sọ pé ó máa ń jọ ó jọ ìwọ tó um, Yeah. Mm a lot of them a lot of a lot of people use her products and a lot of people recommend her okay. even anyways you will máa ṣe make up fún mi next week because party ohun abẹ tí mo sọ fún mi pé mo i would like you to make me up but you're gonna use my products regardless i will give you your money ṣùgbọ́n. jọ̀wọ́ bínú nítorí ọlọ́run bàbá mi mo fẹ́ kó fi yá mi ṣùgbọ́n mo dẹ̀ ṣọ́ọ̀pọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló máa lọ to máa kọjú kó ṣé máa bá mi bá sọ̀rọ̀ torí ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń kó ti pọ̀ jù. ẹ ó ti dín ẹgbẹ́kẹ́gbẹ́. Ah. àǹtí ẹ̀yin náà máa bẹ́ẹ̀ mi náà bá sọ̀rọ̀ ẹ jẹ́ kó yé pé mo nífẹ̀ẹ́ bó ṣe ń ṣe lẹ́jọ́ mẹ́ta yóò yé mi. àdúrà la máa máa gbà fún kó lóun jẹ́ kí àdúrà la gbà lórí ẹ̀. àmín àmín. ṣùgbọ́n máa tó dé ṣá. sis. níbo ló ti ń bọ̀? àmì ah, kúrò nínú compound ọ̀dọ̀ àwọn neighbors wa mọ̀ wá. ọ̀dọ̀ àwọn neighbors wa tuntun tó ń ṣe kò débi àwẹ̀. <laughs> àwọn kan ti dára lé ó ti ṣe díẹ̀ náà lọ ti kówó bíbà yìí ah, gbogbo àtijọ́ olùpọ̀ báyìí sí àwọn kan ti di old customer. ṣé òòrẹ́ ni tó jókòó. hey what's up. wo bàbá mi jẹ́ kémi máa lọ sókè. okay. Mm.

ṣódìgbà was about to be bẹ mọ́ I just say hey what's up. anyway mo professor, fẹ́ sọ wọn pé owó tó ní kí n bẹ gẹ́ẹ̀tì mi ti bẹ gẹ́ẹ̀tì ẹ̀ ṣó ti ah just like that. You ah, ni just like that just like that Kilo ló ṣẹlẹ̀ now. Me, ah, mi understand the you o you familiar with the ṣé bẹ̀rẹ̀ sí ń gbàlù kí anyway ṣòde ní tí mo kàn fẹ́ sọ fún ẹ ní pé ṣòde èmi náà ń try o mo dẹ̀ ń gbìyànjú láti prove ara mi fún ẹ pọ́kùnrin lèmi náà ṣó tiẹ̀ ti rí kíní kan tiẹ̀ ṣẹlẹ̀ ń sìn mo ti submit proposal mi sí company kan báyìí lágbára lọ́mọdé àmọ́ pé èso rere ló máa mú jáde. bọ́sẹ̀ bọ́sẹ̀ bọ́sẹ̀. ìdẹ̀ra fìyàn lẹ́nu àṣẹ fẹ́ máa mú ìṣeré sí i èwo ní bọ́sẹ̀. Ah. Ah, ah, mo ìṣeré báwo àwọn tó bá kọ application tó yẹ pé wọ́n rẹ́dì fúnṣẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n hélẹ̀ ni nǹkan yàn kíyàn pé à ah, well done sir. wáyé tó kàn ń tì tì báyìí mo lọ́ọ̀vù ẹ ju bó ṣe ń ṣe yìí lọ́nà kó dá báyìí náà. Ah, mi ò ṣorí tí máa gbọ́ mo lọ́ọ̀vù ẹ mo lọ́ọ̀vù ẹ ó ní bóyá máa ń ṣe lára mi lónà mọ́tò tó gbé wa bolo pákẹ́ sí. mọ́tò ọmọ ẹgbẹ́ mo tí ì ní mọ́tò náà mo wọ mọ́tò wa nínà. ilé tó ṣẹ̀ṣẹ̀ ṣí ní last week yẹn tó kọ́ sí island àdúgbò wo ló kọ́ sí yẹn náà. Ah, ilé tí mo kọ́ ilé tí mo kọ́ bá wò mí ìkọ́lé náà ṣe bí the same ilé tó ti máa ń bá mi náà ni mo ṣe ń gbé. ilé ibẹ̀ náà ló ṣe wà eh. ò tí kọ́lé. tí gbogbo ẹ ti máa ń ṣẹlẹ̀ yẹn náà ni àbí ṣé o mọ bẹ̀ mọ́ ni. wọ́n kọ́ ló win ní fifteen million naira ní eh, ọ̀dọ̀ àwọn Western Lotto new gaming company tó ṣẹ̀ṣẹ̀ ṣí ń sìn tẹ́ pé ó ń fún gbogbo yẹn lówó western lotto mi ò win western lotto náà. Ah. ìwọ kọ́ ló tún win fifteen million naira lọ́dọ̀ western lotto. àfihàn ah, lèmi náà ni ah, lẹ́yìn ìgbà tí mo bẹ́ẹ̀ wọ́wọ́ tí mo tó ló níìdì mo sì ní at least mo sì ní fifty thousand kan lákàntì owó dẹ̀ tó máa wọlé proposal yẹn máa wọlé máa gbowó gidi sí i láti tó ṣe báyìí dandan ni kí n gba western lotto ni. wíìrì tó bá ń wá wíìrì wíìrì tó lọ ń tó lọ ń pack shirt àbí lóyún tó tó one thousand naira tó lọ package wà fún sísá mi. àwọn lọ máa ní polówó ọmọ olówó làwọn èmi mò ń ni o ò ní mọ́tò tó o tún kọ́lé orí ẹ̀ o tún ló ní lọ́ọ̀kì o win western lotto tó ń fún àwọn èèyàn lówó o ah, wá ń sọ pé o love èmi èmi ah, what is love without money it is rubbish. ìjẹ̀rẹ̀ àgbà olúwa ti báyìí. lọ ní tani ti bá o ṣé bí èmi ṣe wà nígbà tí wọ́n kú ṣẹ̀ṣẹ̀ kọ́ ní sí mi. kò rí bẹ́ẹ̀ torí ojú ẹ̀ ò rí báyìí gbọ́ngbọ́n ẹ̀. wọ́n kówó dé màmá túṣe ẹ̀ up level mi ti yàtọ̀. ẹ̀ ṣe lè ń bọ̀ ṣé dandan ni kò lọ ni. dandan ni ọ̀rẹ́ mi a má sọ̀rọ̀ báyìí rẹ̀ ń dẹ́rù bà mí yín o gbọ́dọ̀ parọ́ patí yẹn jẹ ẹ̀ ah, ṣé ò gbúrò patí yẹn ni tí gbogbo ìgboro ti dàrú pé ah, patí yẹn máa dùn gan talk of town ni wọ́n ní town ni irú patí yẹn ni màá miss èmi ìdẹ́ra ìdẹ́ra màá miss irú patí yẹn má jẹ́ ṣe má jẹ́ miss ẹ̀ jọ. bàbá ní ká mú ẹ lọ bọ́wọ́ láṣọ làwọn. ọ̀rẹ́ mi owó ló ṣòjò rọ̀ kò wọ́n nínú láti máa raṣọ nígbà tí mo gbọ́ pé two fifty thousand láṣọ yẹn àyà mi ṣe gbìyì mo mo ti fẹ́ rí kò tiẹ̀ ṣe èsì pé mo broke òun ni mo ṣe ní ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ nítorí ọlọ́run ṣàánú mẹ́yẹ́ kí n tàgà lọ́hùn ẹ́ ẹ̀kọ́. ìdẹ̀ra báwo lè disturb ààrẹ after all ṣàmì tó ń ṣe patí rí. ah ọ̀rẹ́ mi jẹ́ ń disturb ah dandan kọ́ni òfin mọ èèyàn tó ń ṣe patí tí ẹni tó ń ṣe patí tó bá ti invite ẹni tó mọ̀ ẹnìkan tó invite yẹn ìyẹn ló máa tún sọ fún ẹlòmíì bí pati ṣe máa ń dùn nìyẹn ṣe bẹ́ẹ̀ yàn ọ̀rẹ́ mi ti mọ̀ wọ́n. ìdẹ̀ra àlejò rẹ̀ kí má bẹ̀ sóòótọ́ rẹ̀ must you go to every party. I must go to party. ah nígbà tí wàá lọ sí party kò ń ṣe lé orí party àwọn olówó yẹn tó ń jẹ́ kó yé wa pé ah, ṣé o mọ̀ pé balùbátà àwọn ẹlòmíì tó bá rí ẹ bá kọ̀ ti rí pé fáyín gẹ̀ẹ́dẹ́ nìkan a fún ẹ lówó ní pé kó lọ náwó ẹlòmíì lè lọ party bá pamọ́ dànù ah, ọ̀rẹ́ kó bó pa kùn pápá kan lásán ó ti tó mi ṣé ni máa kọ̀ lọ sọ́jà máa lọ wá material tó fit ẹ̀ tí mo bá rán tán ṣé ni tábàjọ ṣe pàtì yẹn kò sẹ́ni tó lè mọ̀ pé kò ń ṣaṣọ yẹn mọ́ o ó máa jọba ìrẹ́gí ló máa ṣe. ok má wọrí èmi á fún ẹ ní ọ̀pá kan náà tọ̀dọ̀ mi. o ṣé ọ̀rẹ́ mi mo mọ̀ pa fẹ́ni fẹ́rin ni wọ sórí ọ̀rẹ́ mi ẹgbẹ́ ẹ̀ ni màá jókòó sí ní pàtì yẹn mm. wo tó bá ṣe ń rí ẹ báyìí wọn máa rí mi ni ọ̀rẹ́ mi sórí ọ̀pá kan tó promise mi tí mo bá lọ sí ọjà tí mo ra this exact material tó jọ báyìí tó bá gbẹ tán báyìí ká tó wá lọ sọ́dọ̀ ilẹ̀ makeovers ṣùgbọ́n ìlànà tó fẹ́ ṣe pàtí yẹn àwa lọ sí studio àá lọ ṣe makeup wa ṣé tá a bá yọ ní pàtí yẹn báyìí tó bá ṣe mú níwájú ọmọ tẹ̀lé ẹni pé wọ́n invite wa ni èmi gan dé pàtí wọ́n gbà ń jọ yìí. ọ̀pá kan wọ́n yà á. àìwò ni òde ẹ̀rọ wọ́n yà kó fúnlẹ̀ ẹ̀kọ́ sí kó lẹ́ẹ̀mejì. wọ́n fún ẹ ní six yards màá kó gbogbo ẹ̀ fún ẹ. Ah, ah wọ́n ló mọ̀ yàn ṣe ní big deal eh? ah, àìmọye oh ṣé ọ̀rẹ́ mi ah. ọ̀pá kan pàtó rọ̀kà. Ah, ó ṣẹlẹ̀ ní ìdẹ́ra ó ṣẹlẹ̀ ní ìdẹ́ra ìdẹ́ra náà ó ṣẹ̀ máa sọ ó ṣẹlẹ̀ ní ìdẹ́ra ìdẹ̀ra náà ó fẹ́ bá sọ ìjọba kò fẹ́ fún ìrùn lọ. wọ́n ti ṣàfún ìwé sábà ìṣe ni ó àwọn tó ní ìwé sábà wọ́n ti ṣà ó ìdẹ̀ra màá náwó mi bá sọ lẹ́dí ìdẹ̀ra màá náwó mi àlàbí ó lórí ìdẹ̀ra máa náwó ìbáàzó ìdẹ̀ra náà rẹ̀ ṣẹ́dọ̀ ọmọ máa náwó gbọ́dọ̀ ọ̀gá ọba mi ti jọba tó kàfí ní ìpàgò. àti mẹ́ta mi dáhùn ìhun ooo ìdẹ́rẹ́ ó sì lè di ìdẹ́rẹ́ ó wọ́n ṣòwò ìdẹ́rẹ́ tuntun jọ ní ìpàṣẹ òṣèlú. mi dọ́yìn wò bẹ̀rẹ̀. ó ṣe ní mọ́tà. èmi ò gbà pé gbàgbọ́n lẹ́bìnà mi ó ti mọ̀ mọ́ bí pé sáà tí mo lè ṣòro. sáà tí mo lè ṣòro. ìbẹ̀rẹ̀ àwọn òkè àpò bọ́ọ̀lù kan lẹ́dùnà mi ó tún lè mọ̀ ní pé sáà tí mo lè ṣọ́ ọ̀rọ̀ ó tún lè mọ̀ ní pé sáà tí mo lè ṣọ́ ọ̀rọ̀. Àjíbọ́lá bójúmọ́ ṣe máa lágbára ilé ìtẹ́rẹ́ ni mo ń kórì máa omi tí mo bá tèmi dé ọlọ́run lọ́la ti ń lọ ìyẹn o. ọgbẹ́ bọ́lá alábíàdé òtútù ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ ọgbẹ́ máa tó ni wọ́n fi máa ń pa ẹ̀kún orin yá mi oníṣẹ́lá. tí asu omi tuntun ti rú ẹja tuntun ti wọnú ẹ mo fẹ́ kẹ́ láti kẹ́ tẹ́tí kẹ́ gbọ́ báyìí mo ti jológun dádúró bí wọ́n ṣe wà yìí àtìlẹ̀ tẹ́yìn bá ta <laughs> owó orúfin bẹ̀ àtọ̀ foundation ó ti ta ni owó ọ̀lẹ̀ tẹ́mi tí amiru ta àtọ̀ foundation bẹ̀ àtọ̀ orúfin bẹ̀ ó ti ta ni ẹni tó bá fẹ́ lọ ṣe mọ́nàmọ́ná bóyá mo fẹ́ ṣe mistake mo lọ ṣe bí ẹni tí mo gbọ́ lásán pé ilẹ̀ tẹ́mi tí amiru ta ẹ lọ dórí ilẹ̀ yẹn lásán ẹ ti jẹ wúrẹ jẹlẹjẹlẹ oh, ẹ dàgùtọ jẹmọ jẹmọ oh, ẹ dà láàmú tí ń jẹlẹ bá ògiri eh, bẹ́ẹ̀ ni sọ fún mi. ẹ wá òun lẹ ti gbọ́ yẹ ẹ lè fẹ́ kú bẹ́ẹ̀ jàjà o ó yà ta ló lórí àbá ẹ yà jẹ́ kó mọ̀. ó tó sọ̀rọ̀ ẹ dá ẹ panu imọ́ ẹ dúró kí la gbé tẹ̀ ń bí kí la gbé sáyà àyà kó yẹn dẹ̀ ń bọ̀ ń bí. nọ́ọ̀sì kìrù nọ́ọ̀sì kìrù àrífín ìpọ̀jù ẹ gbọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹ padà kẹ́ dọ́ríkọ ọ̀nà mi. mo kẹrun ajaga ìwọ náà wà láàrin wọn. àmú wa ń bẹ̀rẹ̀ wọn play kẹ́ play nǹkan fún yín jẹ ní o ṣe yín. pẹ̀lú situation yìí náà. a fọ ọgbẹ́ni dànù. èmi. ẹ bẹ́sẹ̀. a ò sí bẹ́ẹ̀ rẹ̀ abẹ́ mọ̀ lọ wá o ẹ̀ṣẹ̀ ń fọyán lè yín o máa yọ eyín kan. èmi máa sáyé kọ fún yín gidi ni. ó yà á jẹ́ kó máa yé yín bẹ́ẹ̀ ṣe wà yẹn lẹ́yìn gbogbo fíìmù tí mo ti play fún yìí ẹ tó bá lọ ṣe mọ́nà mọ́nà lásán wọ́n máa bì ẹ́ díẹ̀ dànù. ẹ fọ́ ẹ fọ́ sí gbọ́dọ̀. ẹ wá o. ìyá ọjà kẹ́ni ò lẹ́ran létí má dáṣà mọ́ kíyọ̀kíyọ̀ ìyá ọjà àkàrà ṣe pẹ̀lẹ́ o.